ní ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ tuesday ọ̀sẹ̀ tá a wà yìí èyí tí í ṣe ọjọ́ kẹtàlá nínú oṣù kẹjọ tá a wà yìí ni àwọn ìpàdé tó ga jù ìyẹn ìpàdé àwọn alágbára orílẹ̀-èdè tó ń pè ní council of state meeting ìlú mà wáyé ní ilé ìjọba tí wọ́n ń pè lásán villa làbújá fún àwọn tí kò bá mọ ìpàdé tí wọ́n ń pè ní council of state meeting yìí ó ní ìpàdé ti rí ààrẹ tó jẹ́ alága wọn igbákejì ààrẹ gbogbo àwọn gómìnà àti àwọn ààrẹ tẹ́lẹ̀ pẹ̀lú olórí orílẹ̀-èdè tẹ́lẹ̀ èèyàn former president and former heads of state tó ti máa ń parapọ̀ tí wọn yóò sì jíròrò lórí tó ń lọ ní nàìjíríà fún ìgbà àkọ́kọ́ láti ọdún kan àti oṣù mẹ́ta tí ààrẹ bọ́lá ahmed tinubu ti ń ṣàkóso nàìjíríà ọjọ́ tuesday ní ìpàdé àkọ́kọ́ yìí ló máa wáyé bẹ́ẹ̀ làwọn ààrẹ àti olórí orílẹ̀-èdè tẹ́lẹ̀ bíi ààrẹ ìyún ààrẹ àná ajagunfẹ̀yìntì muhammadu buhari ààrẹ tẹ́lẹ̀ ọ̀mọ̀wé goodluck jonathan wọ́n wà níbi ìpàdé náà tó sì jẹ́ pé orí ẹ̀rọ ayélujára ìní àwọn olórí orílẹ̀-èdè méjì tẹ́lẹ̀ ni ajagunfẹ̀yìntì Yakubu Gowon àti ajagunfẹ̀yìntì Abubakar Abdulsalam iná ti darapọ̀ ṣùgbọ́n tí ààrẹ tẹ́lẹ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àti olórí orílẹ̀-èdè tẹ́lẹ̀ ajagunfẹ̀yìntì Ibrahim Badamusi Babangida tí àwọn kò yọjú rárá tí wọn kò sì darapọ̀ látòrí ẹ̀rọ ayélujára nínú ìpàdé náà tún ní ọ̀hún mà ti jíròrò lórí oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ nàìjíríà níbẹ̀ ni tinubu ti sọ àwọn nǹkan tí ìjọba ń ṣe tó sì pe àwọn mínísítà bíi mínísítà ohun àlùmọ́ọ́nì inú ilẹ̀ minister of mines èyàn òdìlẹ̀ aláké láti sọ̀rọ̀ lórí nǹkan tí ẹ̀ka iṣẹ́ tó ń mójútó tó ṣe bẹ́ẹ̀ ni mínísítà ètò ọrọ̀ ajé wálé ẹ̀dùn náà sọ̀rọ̀ mínísítà ọ̀rọ̀ ètò ìṣúná bọ́jẹ̀tì lórílẹ̀‐èdè yìí ìyẹn àtìkù bàgúdù òun náà sọ̀rọ̀ mínísítà ọ̀rọ̀ ìṣẹ́ lórílẹ̀‐èdè yìí david umahi òun náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní olùdámọ̀ràn pàtàkì fún ìjọba nàìjíríà lórí ètò ààbò national security adviser ìyún alhaji nuhu ribadu òun náà sọ̀rọ̀ lórí bí ètò ààbò nàìjíríà ṣe rí ó fi tó gbogbo àwọn àgbààgbà tó wà níkàlẹ̀ létí lẹ́yìn ìpàdé náà gbogbo àwọn àgbà náà látòrí buhari ni o gowon ni o jonathan ni o abubakar abdulsalam àti gbogbo àwọn gómìnà wọn jẹ́ kó dìímọ̀ pé àwọn gbóṣùbọ̀ kárí fún tinubu àwọn sì fọwọ́ sọ̀yà fún wípé àwọn wà lẹ́yìn ẹ̀ bí ike ṣe ń wà lẹ́yìn màálù ni àti pé kó máa fi rọrùn kó máa fi bá ìjọba ẹ̀ lọ ní inú ìpàdé náà ńlá gbọ́ wípé wọ́n tún ti jẹ́ kó di mọ̀ wípé gbogbo àwọn kùdìẹ̀kudiẹ tó bá wà nínú ìjọba kí Tinubu náà kó tètè jára mọ́ kí ara lè tu aráàlú pàápàá ìnira tó gba Nàìjíríà.